yẹ hùn ẹ ṣé olùgbèjà mo mọ rírì rẹ àtọ́nígbà mo kàn sára sí ọ. àwa ni ọ ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lọ́lọ́run wá à ń gbé ọ̀gá nítorí o ṣe o àwa jẹ́wọ́ rẹ pé kò sọ bàbí rẹ àwa yan yan yan yan yan yan àtọ́nìgbà àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àbí ọ̀gá ọlọ́run wa nítorí tó ṣe fún wa láti january wá olúwa o ṣeun fún ààbò rẹ àti ìpamọ́ rẹ lórí ayé wa gbogbo ọkàn tó ń gbọ́ mi láti ibi gbogbo pé ìwọ ọlọ́run ò tún mú ojú wa rí ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá ìbẹ̀rẹ̀ oṣù tuntun ní ayọ̀ àti àlàáfíà a gbé ọlọ́run ga nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé láàárọ̀ yìí ó súre fún ọ ní kùtùkùtù òwúrọ̀ oṣù tuntun oṣù yìí lórúkọ jésù olùgbàlà nínú ìrìn àjò oṣù yìí ò ní fara pa ò ní kábàámọ̀ ìwà láàyè ọlọ́run yóò máa bá ọ lọ ojú rere ọlọ́run yóò máa bá ọ lọ lóṣù yìí ire àti àánú ọlọ́run yóò jẹ́ tiẹ̀ mo súre fún ọ bí ọmọ májẹ̀mú ọlọ́run nínú oṣù yìí ò ní pòǹdérí ẹkún ògùnkógbó tó bá dìde sí ọ lórúkọ Jésù ìgbàlà oró iná ọlọ́run yóò mú balẹ̀ lórúkọ Jésù oró iná ẹ̀mí mímọ́ yóò mú balẹ̀ òkò ikú kò ní bà ọ́ òkò ìdààmú kò ní bà ọ́ òkò bínú ẹlẹ́yẹ kò ní bà ọ́ Ọlọ́run yóò sọgbà yí ọ ká yóò mòdì iná yí ọ ká nínú ìrìn àjò ṣùkà ìwádìí ò ní sùdẹ́já lórúkọ Olúwa ò ní ṣíléwọ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nínú ìrìn àjò oṣù yìí kò rírí ẹkún àárọ̀ tí ń bẹ nínú oṣù ọ̀sán ti ń bẹ nínú oṣù yìí ìrọ̀lẹ́ ti ń bẹ nínú oṣù yìí orúgànjọ́ ti ń bẹ nínú oṣù yìí kò ní mú ibi bá ọ kò ní gbàbọ̀dè tì ọ́ a kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dí ọjọ́ ń fọhùn òru dí òru ń fi ìmọ̀ hàn gbọ́ ìwọ tó ń gbọ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì oṣù kẹwàá kò ní fọ ibi sáyé rẹ lórí ọmọ lórí ọkọ lórí aya lórí àwọn olóore rẹ lórí àwọn olóore mi ìwọ oṣù kẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa lórúkọ jésù olùgbàlà ò gbọ́dọ̀ gbàbọ̀dé ibi tiwa iṣẹ́ rẹ yóò dùn nínú àdáwọ́lé rẹ lórúkọ jésù olùgbàlà ni mo wí nínú oṣù yìí yóò yọrí sí rere gbogbo àwọn abandon project tó ń ṣe yẹn gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ tó ń lọ tíkọ́tíkọ́ iṣẹ́ ilé tó ń ṣe lọ́wọ́ yẹn ẹ̀mí mímọ́ kó darapọ̀ mọ́ kó bọ́ ṣiṣẹ́ yẹn kó ràn lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù olùgbàlà ìrànlọ́wọ́ tó nílò ó máa gbà á àánú tó nílò tó fi rìnrìn àjò oṣù yìí tínú rí ó dùn tó ní fara pa tó ní mẹ́kàntà kó tó rí mi ó gbà á wàá rí ìrànlọ́wọ́ wà á rí ojú rere wà á rí àánú gbà àánú rẹ yóò ṣe ọlọ́run nítorí wípé mi ò ṣàánú fáwọn tèmi ò ṣàánú fún nígbà tí àánú rẹ bá ṣe ọlọ́run tí ìṣẹ̀dá rẹ rí àánú gbà wàá kọrin tuntun à ń forúkọ tuntun pè ọ́ àánú ló ṣílẹ̀kùn ìyanu ọlọ́run àánú tí rí ìyanu gbà lọ́wọ́ ọlọ́run lórúkọ Jésù olùgbàlà ó yá máa gbà á jọ nínú ìrìn àjò oṣù yìí kórìkò yin ọlọ́run dáadáa máa kọrin ọpẹ́ kó mọ̀ yìí mọ̀ ń bó ṣùbà fún ọ̀pọ̀ ládìjọ́ bẹ̀rẹ̀ ọdún yìí tí ò rí àkókò yìí jẹ́ kí ìyìn ò pọ̀ jù lẹ́nu rẹ̀ jẹ́ kí ìyìn ò pọ̀ nínú ohun gbogbo nínú àdúrà rẹ nínú nínú nínú ọ̀rọ̀ nínú ìṣòro kó máa yin ọlọ́run yin ọlọ́run jù nípa ìyìn yóò ṣòro ìyanu lórí iṣẹ́ rẹ lórí àwọn tó ń béèrè yẹn máa yin ọlọ́run lo kọ́kọ́rọ́ ìyìn fún ìṣẹ́gun rẹ lóṣù yìí yóò sì dára fún ọ ìgbà rẹ yóò rọ̀ ẹ́ lọ́rùn agbára tó nílò ẹ̀bùn tó nílò àṣẹ tó nílò ojú tó nílò aṣọ agbára tó nílò tí ìbọn ẹ̀mí òkùnkùn fi ní bà ọ lójú ayé lójú ojú oorun lórúkọ Jésù kó wọnú ayé rẹ ẹ̀mí mímọ́ kó gbé ògo ni fún Ọlọ́run wa yóò dùn fún ọ yóò dára fún ọ kò ní kan fún ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ oṣù yóò sàn ọ ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn ìbànújẹ́ bàbà kò ní bà sílé rẹ kò ní bà sáyé rẹ a ó fàyọ̀ làájá kò ní fún Ọlọ́run wa happy new month. ọ̀pọ̀ ọ̀tá lọ́rẹ́ mi ò dájú ó dá sọ́ọ́.